به الانبياء قال عز القائل يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد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 إخوة الإيمان اتقوا الله تبارك وتعالى أحبوا ما كان حبه الحق واتركوا ما كان كره الحق يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق القادر ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إنك هناك جديد في الكلام nífẹ̀ẹ́ yìí onírànmẹ́ni ọwọ́ àlọ́ nífẹ̀ẹ́ yìí tó bá èyí tí sẹ́rí àmọ́ wa fẹ́ ọwọ́ àánú fẹ́ èyí tó fi pé àdámọ́ ni ó ti wá ní òfẹ́ èyí tó fi wípé èèyàn máa máa tẹ̀sá rẹ̀ ní àádẹ́sẹ̀sẹ́gbà rẹ̀ ọ̀gá àdálà ẹ̀yìn olóṣèlú ọmọ wa mọ̀hábàtúwọ́ ìwọ́rọ̀ tó wọlé nínú ìfẹ́ ọlọ́wọ́ ọmọ sọ̀hánà kíkẹ́rẹ́ anábì sallallahu alayhi wa sallam fáwọn dandan ni ya òun lọ́dẹ̀ tó fi jù nínú àwọn ọ̀rẹ́ yẹn ọdún jẹ́májẹ̀mú yìí nígbàgbọ́ قال الله تبارك وتعالى الله سبحانه وتعالى فهو نسوة البقرة آية الله من أجمال لمن الله تعالى الله من النار ọwà nínú àwọn èèyàn máa yẹ kẹ́kìtù ní dúníláàdì àndáàdà ẹni tó ṣe bí a mú àwọn akẹgbẹ́ mi papọ̀ máa là a mú àwọn akẹgbẹ́ mi yàtọ̀ sí ọlọ́run yòtìbó láhùn kàfúbílà tó ti pé wọ́n máa nífẹ̀ẹ́ àwọn nǹkan yẹn lọ́dún fẹ́ràn ọlọ́run ọlọ́run wá ń jó yọ aláà má jẹ̀mú nípa àgbàgbọ́ ni ọlọ́run wọn lè ní iná àmọ́nú aṣáájú ọ̀pá ìlẹ̀lá ẹ wá rí àwọn tó bá ní gbàgbọ́ ló ti tọ́ lódodo wọ́n á ṣe gbogbo ní ìlú tàbí Allah ìlàdọ́là صلى الله عليه وآله وسلم هو أنه حديث عن مالك رضي الله تعالى عنه وأنه صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم إذا كان قوما يولد حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. شوف الجاسي فيه يعني النبي لما ما عمل له a ní fẹ́ẹ̀mí ju omi ẹ̀ lọ a ní fẹ́ẹ̀mí ànẹ́bí ìjọmọ ẹ̀ lọ a ní fẹ́ẹ̀mí ànẹ́bí ju gbogbo àwọn ẹ̀ lọ ìtumọ̀ ẹ̀ òun ni pé tí gbogbo wọn bá sọ pé kẹ́kẹ́ ní láti ṣe tó sì yá bá sẹ́mi ànẹ́bí mọ́ wa yóò fa tí wọ́n ti ti tàbí ní ọdẹ sallallahu alaihi wasallam ìyá dàlá ẹ̀yà rúkẹ́ ọlọ́ọ̀bá wọ̀yà ẹ̀kọ́ta ní imáà

àyíláàdọ́lọ́ ẹ̀yìn ọdún ọlọ́ọ̀lá nínú rẹ̀ ẹ̀fẹ́ tó ní ti pẹ̀lú àwọn ilé àti mẹ́nubà òun náà ní ọkọ̀ ṣẹlẹ̀ àyílá nínú fi òfin ọlọ́ọ̀lá sùhán ìyẹn náà ti máa kílẹ̀ àtiwá nígbà tó ọlọ́ọ̀lá sùhán ọ̀tá láńsọ̀rọ̀ ìyàwó alẹ́ nígbàgbọ́ fún wa omi ẹ̀ríkẹ́ ni ọba nígbàgbọ́ afẹ́rùn òfin ọlọ́run afẹ́rùn ẹ̀sẹ̀rí àtọ́lọ́run ọba gbé kalẹ̀ lórílẹ̀ ayé ọlọ́run ẹ ráwọn aláìní gbàgbọ́ kọ̀dá àti àlẹ́rù àwọn aláìní gbàgbọ́ kọ̀dá àti àlẹ́rù àdánù máa jẹ́ ti wọn fa àtọ́lẹ̀ àìmọ́ àlẹ́rù àti kí gbogbo tẹ́ wọn àtọ̀rù àti ìgbì ọlọ́run máa ju gbogbo tẹ́ wọn rí bẹ́ẹ̀ ọlọ́run ọba àdìgbẹ́ lápapọ̀ kalẹ̀ fàá ìbátọ̀ àìmọ́ ìlànà bọ́lọ̀n ti pàṣẹ wọn jẹ́ ìyẹn ẹ̀yẹn ló ti ọlọ́run wa lábẹ́ nílẹ̀ sáfẹ́lẹ́ sọlọ́mọ́ máa ń sọlọ́ èyí dáàbò nílẹ̀ náà sàgbé lọ́nà ẹ̀yẹn náà rí á ní ti àwọn sàgbé fífẹ́rẹ́ àwọn ẹgbẹ́ ọjọ́ alátìlẹyìn fún àwọn mùsùlùmí ní Madina nínú gbàgbọ́ lọ́wọ́ lábẹ́ nífẹ̀ẹ́ sí àwọn sàdá mẹ́lì rìdíwọ́n mọ́yá ní jẹ́míà áfẹ́rẹ́ àwọn alẹ́bẹ̀yìn àwọn aráàlẹ́ àmẹ́bí sọ̀lọ́mọ́ àlọ́sọ̀lá áfẹ́rẹ́ àwọn ìyàwó rẹ̀ áfẹ́rẹ́ àwọn ọmọ rẹ̀ áfẹ́rẹ́ àwọn onígbàgbọ́ òdodo àtàwọn olùmọ̀ àti ìnífẹ̀ nínú ìfẹ́ta máa ní òun náà ní fúnbó záwùjà kí yẹn fẹ́ràn ìyàwó ìfẹ́ràn ìyàwó ìfẹ́ràn ọmọ jẹ́bẹ̀lì ayéfẹ́sọ̀rí a lè pè é ní ìfẹ́ àdámọ́ a sì tún lè pè é ní mọ̀kítàkà àti sẹ́gbà lápẹẹrẹ níbi ìfẹ́ràn ìyàwó ó lè wáyé pẹ̀lú àdámọ́ ìfẹ́ yẹn dẹ́sì lè lé pẹ̀lú dáadáa tó kẹrin bá ń lè nípa èyí tó jẹ́ aládàmọ́ ẹ̀ òun lọ́fà nígbà tí wọ́n bí anẹ́lẹ́ ilé rẹ̀ tẹ́ta ń fẹ́ràn ìjọ ní àyíjà rọ̀dì ọlọ́run tẹ́lẹ̀ àyíjà ẹ̀ àyíjà òun ló ní ìfẹ́ sí kódà ọ̀gọ̀rọ̀ àwọn ọkọ̀ hábà nípa anẹ́lẹ́ sọlọ́rọ̀ tẹ́lẹ̀ fẹ́rẹ̀ njọ yẹn wọ́n fẹ́ mú ẹ̀rín tó ṣe ẹ̀bùn yẹn ilé ìyàwó àìsàn àwọn àbìsí fífẹ́rẹ́ ìyàwó àdámọ́ ní è òun tẹ̀lé àtijọ́ wípé láàyè kọ̀rọ̀kọ̀ mọ́mìnà mọ́mìnà mọ̀mìnà wọ́n lè lọ ọmọ ń bẹ lára rẹ̀ wọ́n ní ẹ̀mẹ́ ìlàsí tó wà mẹ́fẹ́ ọba dẹ́dà fún sọ fún wa ẹni ọjà àlàbẹ́yìn ẹ̀kọ́ mọ̀ wá ti dàtà wọ̀rọ̀ náà ọlọ́run fi sáàrin lọ́kọláyẹ̀ yìí dẹ́nfẹ́ láàrin ó fi sáàrin mọ̀wádà kí lè túmọ̀ mọ̀wádà wọ́n ní túmọ̀ rẹ̀ rẹ̀ ní ìṣesí bùkátà tí yẹn nílẹ̀ mi tèèyàn wọ̀rọ̀ náà ìtumọ̀ rẹ̀ rẹ̀ ní ìṣesí bùkátà ẹlòmíì tó rẹ̀ nílọ́dún ẹ̀rí tí tọkọtaya ní ìkíní kejì ní ọmọ àdínkù káàtà tẹ́ra wọn ọkùnrin ọmọ àdínkù káàtà sí ìyàwó rẹ̀ nípa ìfẹ́ ìyàwó náà ti máa àdínkù káàtà sí ọkọ rẹ̀ nípa ìfẹ́ nítorí kíkẹ́ ìdílé rẹ̀ àdínkù sọ̀tọ̀ ó pè wá sákèjì pé tá a bá níjó ní ìfẹ́ lọ ká má fi ìtọ́jú ọ̀kan jù lọ òjijì ọlọ́run sọlọ́lá àwọn ìlọ́lá ó ní ẹni yóò lọ bá níyàwó lẹ́yìn ọ̀kan lọ bóyá méjì ọwọ́ á fi ìtọ́jú ọ̀kan jù lọ ó ń tọ́ wọn adéjọ́ wọ́n ti kò bò máa ní yóò tún ti wọ́n ní ha ìnífẹ̀ ọmọ aṣọ nípa dàmọ́ mi ó sì lè já sípò ọmọ ó ṣe rere lòdì òdù fi gba ti ẹ̀ sáyọ ẹ̀rí nítorí ká lè àwọn ọmọ nífẹ̀ ìpìlẹ̀ gẹ́gẹ́ dáa ní ìpì sọ́dọ̀ nínú àwọn ilé kẹta ní òun ní ká ní sí àwọn ọmọ ọ̀yá tàjọ jẹ́ ọmọ ọ̀yá láàrin ara wa àdébí sọlọ́lá àṣálá òun ní àkọ́kọ́ àpẹẹrẹ lórí eléyìí nítorí ó nífẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ àti rẹ̀ lẹ́yìn tó ń fi ìbéèrè lọ́dọ̀ rẹ̀ ilé tá ń fẹ́rẹ̀ jù tó dákọ̀ àyíká rọ́bì ọlọ́run sọlẹ̀ àyíká wọn wá ní ọ̀dà nínú ọkùnrin gbọ́dà lọ fẹ́rẹ̀ jù ó ní abóhà kí bàbá rẹ̀ ni ẹ̀rìn káṣí má gbàgbé bóun ni ọba fi ìdíjẹ́ láàrin ọmọ ìyá nínú ẹ̀sìn nígbà lẹ́yìn tí fún jáde ìjọlá sallallahu alaihi wa sallam bákan náà anábì sallallahu alaihi wa sallam ó nífẹ̀ẹ́ máa ó tún sọ fún ọmọ ẹ̀kọ́ olúwa fún ẹ̀kọ́ tá a bá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀yà áwì fún anábì sallallahu alaihi wa sallam ọmọ máa ọdún ìjábá ibi ní ọ̀hìn ní lákọ̀ọ́hìn tó mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ máa wò lórí wa kọ ilé má yé sáláì má máa wí gbogbo gbàgbọ́ bá ti kírun ibi Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik nígbà tó bá ti parí ẹ̀rí ó mú hàn lọ́dọ̀ àwọn mùsùlùmí wípé àtẹ́bí sọ́lọ́ wá sọ́lá ló ti fẹ́ràn Zaid bin arákùnrin kan ló ń débi ọmọ ọ̀yá wọn ta ìdíjà ọlọ́run kan lọ́wọ́ àtàlà ní ìjà ọ̀tọ̀ lọ́wọ́rí ọba báyìí lọ́wọ́ pàdé ẹnìyàn nígbà mọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀ ìyẹn náà wá sàdúrà fún yìí pé àhàbàkà ní ìbí ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó jẹ́ kí wọn náà nífẹ̀ẹ́ mi nítorí rẹ̀ sábà wá nífẹ̀ẹ́ ọmọ ọ̀yá á fẹ́ nítorí ọlọ́run ọba tó hàn kábà nítorí kalẹ̀ gbalada mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní arákùnrin náà lọ bí ọmọ ya rẹ̀ ọlọ́run wá ní kí mọ̀lẹ́kà náà lọ tó olúwọ̀dé lójú ọ̀nà olúwọ̀dé lójú ọ̀nà ọwọ́ ni tó ń gbọ́lọ́ lọ onílẹ̀ tó ń bẹ́ lọ bí ọmọ ya ọ̀nà pé ọdún bùkátà tó fẹ́ gbọ́ lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ gbà kan ní àbọ̀ fẹ́ fún nǹkan ọlọ́run wọ́n ní ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí sọ̀rí ọlọ́run ti nífẹ̀ẹ́ wọn náà tó ti fẹ́ torí ìtọ́lọ́ àti tí wàá fi wọn ìgbẹ́ náà lọ. nínú kẹlẹ́ yóò tu alábẹ́rù níjọ́ mẹ́ta ẹ̀yàrán lọ́jọ́ tí ti ti bóòlù ní àgbègbè alá òun náà ní fẹ́rẹ̀ ààrẹ nítorí ọlọ́run ọ̀sán àmì àkókò kọ́ni hádà استغفر الله لي ولكم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلم لما هنا لك تاخذ بالبر فلتتموت kákẹ́rìn ọmọ òkúrú wọn ni arákùnrin náà ó mú ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ àti ìmọ̀lọ́ ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ ọwọ́ abẹ́rẹ́ pé kó lọ́wọ́ ti jẹ́jẹ́ ọlọ́mọ òun ni sóòtì fẹ̀rẹ̀ ọlọ́run ti fẹ̀rẹ̀ ọ̀wá pẹ́kọ́ yìí arákùnrin yẹn ọ̀bá sọmọ lẹ́yìn rẹ̀ wọn kí wá bẹ àwọn sàhábà pé kí lọ́sẹ̀lẹ̀ wọn níbẹ̀ ni kí ọmọ yẹn ti jáde láyé kí ọmọ yẹn ti kú ni ẹ̀rí òjijì ọlọ́run sọ̀tọ̀ láti sọ́lá wọn sọ ṣé ọ̀wá nífẹ̀ẹ́ sí bo nítorí pọ̀ fẹ́ràn ọmọ yẹn tó nífẹ̀ẹ́ sí kọjá níbo ní tẹ́nu ọ̀nẹ̀ kan nínú gbogbo ẹ̀rìn ọ̀nà àlùjẹ́nà àyàfi kọjá sí kọ́mọ tó nífẹ̀ẹ́ sí yẹn lọ́mọ abálẹ́gùn rẹ̀ àìfẹ́ kọ́mọ kú fún yẹn ní ṣùgbọ́n tó bá kú fún yẹn ládàá bẹ́ẹ̀ tí yẹn bá ti sùúrù o tí yẹn bá ti sùúrù tí ọba wí ikú yìí tí ó sì bàrà jẹ pípọ̀ o kò tẹ̀ má bàrà jẹ rárá rárá ìbádọ́lá ẹ̀yẹ ló fi ọlọ́run nínú ìfẹ́ àdámọ̀ ọ̀rẹ́ kéèyàn fẹ́ràn ẹ̀ lóúnjẹ ìyẹn lè fẹ́ràn ẹ̀ lóúnjẹ òkúlú rárá ẹ̀rí afáwọn àti mọ́lì kọjá lọ́sọ̀lá wọn ni àwọn òkúta tọ́jú ọkọ̀ ọ̀yá rẹ̀ nínú àwọn àǹkọ́rù ní Madina òun ló lówó dúkìá tó wá ní òun ní oko kẹtọ́ fún bẹ ní Bayruha ní Madina owó yìí owó dàámọ̀ wọ́n ní gbọ́dọ̀ jíjà lọ́wọ́ àwọn àwọn ọ̀bẹ àmìsùn bẹ̀ àmùmí bẹ̀ ẹ̀rí owó yìí wá wà ní àdójúkọ mọ́sálásí ní ọ̀dínà ìgbà tọ́rọ̀ náà wọ́n wá sọ kalẹ̀ pé láńtà náà lòlùgbẹ́ rọ́ hàtà fífú mímọ́ ìfò ẹ̀ lè rí dáadáa títí fi ná nínú kẹtẹ́ ìdí pẹ̀lú Ve apotan li akon dan yon kou. Ou kou ton moun jif pe jif moun yon. Po ti ti sara. Pon ti ti sara, an lan mwaj. Se li jan lan moun loulou an loun sallan. An lan kon loun moun jif. Bakil. Da li kamal moun ronbe. Da li kamal moun ronbe. Ha! Nou kare moun jif men moun jif. An lan moun jif sara. Fa an moun sroubi. Ha! Bakil. ìtumọ̀ rẹ̀ ní pé kí ló fi ń da lóhun tó ṣe yẹn ní fíìmù á dúkìá rẹ̀ ó ti fi tó owó ìṣèlè níbẹ̀ inú ìfẹ́tọ̀ ẹ̀ ká rẹ̀ bẹ̀rẹ̀ ìjẹ̀ láti rí pé kò burú ká nílò sí dúkìá káàtì máa fi tọ́lọ́ ọmọ alẹ́ bẹ̀ inú ìfẹ́tọ̀ ẹ̀ ká ní òun ní ká ní ẹ̀fẹ́ alimọ̀tàǹkì àwọn alẹ́ kọ́dọ̀ wà nù tọ́lọ́ ọba pàmẹ́lì láti ẹ̀rẹ̀ sọ̀lọ́lọ́ inni as'aluka fa'il al-khayrat ọlọ́run mo ń bí ẹlẹ́rẹ̀ jẹ́ lè ṣe rere o wọ̀tẹ́rìtà lè mú kárọ̀ aburú jẹ́ lè bá fi wà ó bá ní ọ̀sán àkí ẹ̀rí kọ́ wà ní àdúrà yẹn kí n lè nífẹ̀ẹ́ àwọn ẹni tó jẹ́ aláìní ọlọ́run tó bá wá fẹ́ fìtínà tó bá fẹ́ kó fìtínà fáwọn ẹrú rẹ̀ fàkùnbéjì ní ilé ìkàgbé ọmọ tó jẹ́gẹ́ ni ó kú tèmi oṣù bá wàhálà àwọn ọ̀gá ní nífẹ̀ẹ́ ìlú bẹ́ẹ̀ nígbà mo dìlù ń bá bẹ̀ ti ta pẹ̀lú ìbádọ́lá ẹ̀yẹ orúkọ ọlọ́wọ́ wa gbogbo ọ̀fẹ́ tó bá yàtọ̀ sí tọlọ́wọ́ àti tàbí tọlọ́wọ́ àtìsọ́lá nínú àwọn ọ̀fẹ́ tá a dálẹ̀ tó fi yàtọ̀ sí ohun tó so pọ̀mọ́ tọlọ́wọ́ àti ti òṣìṣẹ́ ọlọ́wọ́ tọlọ́wọ́ àtìsọ́lá a kò gbọdọ̀ kí síwájú ìfẹ́ tọlọ́wọ́ àti ìfẹ́ rẹ̀ kama gbàgbé ọlọ́wọ́ wa sùhánà nísàkùtọ́wà ọlọ́run ìgbòrò ní ìjà ní ara ọlọ́wọ́ ọlọ́run tó wáyé fáwọn bàbá yìí wọ́n àbí náà àbáwọn ọmọ yín wà ìkọ̀wádùnkùn àbáwọn ọmọ ọ̀yá yín wà àdùwádùnkùn àbáwọn ọ̀yàwó yín wà àṣìrọ́dùnkùn àbáwọn mọ̀lẹ́bí yín wà àwọn àmìlẹ̀kàrọ̀tùmọ́ra àbílùkì àtẹ̀kọ́jọ ọ̀tìjà ọ̀rùn tàṣọ́ mẹ́tàtàdà àbí bísírẹ́sì tó ẹgbẹ́ mójútó ẹ̀ẹ̀mẹ́ pàdánù bẹ́ẹ̀mẹ́ kókúta wọ̀mọ̀ báyìí lẹ́gbẹ̀rún lọ́wọ́ náà àbílẹ̀ sínú yín sùn lọ nílé tẹ́ẹ̀rí àhábàlẹ̀ ìwò ويقول الذي تزيد له من الله ورسوله جوا الله وعسير بسير الله وجهاد في سبيله حديث يجلس جوا الله وتربص كما رسيه حتى يأتي الله بأمره صلى الله عليه وسلم torí wọn lọ ọjà ya lè kọ ọmọlùfà sókè gbogbo àwọn tọ́lá ya kò kí ọlọ́run kò lè fọ́nà wọn ẹgbẹ́ àdàlọ́ ẹ̀yẹ orúkọ ọlọ́run wa ìfẹ́ kan tó wá wà ọ́ tọ́sígbé máa ń wáyé báyìí náà lè fèsì yá ni wálé pàtàyà láàrin àwọn ọ̀dọ́ lọ́kùnrin àbí lóbìnrin ìrìn méjì lélẹ́ ìrìn ẹ̀sìn sí o ẹ̀yẹ ń sọ ọ́ torí kò súnmọ́ kọ́ máa wáyé lágbàlagbà ọ̀dọ́ mẹ́rin lóbi jágbá níbi sọlọ́lọ́ ẹ̀sánláńgọ́ wípé àjìbá rọ́bùkà ewu tí máa ń ṣe àwọn ọ̀dọ́ òṣè kọ́ máa ṣe wérewère káàkiri kó láti wéwé jagunjagun àtẹ̀dá rẹ̀ ń ṣe mọ̀ nípa rẹ̀ ẹ̀ wá níbẹ̀ tí máa ń wáyé láàrin àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin ìran méjì ìkan bẹ̀ òun ni ọ̀dọ́kùnrin tó jáde pé ìfẹ́ pọ̀ sí lẹ́nu tó níbi obìnrin kan bí ọlọ́run bá wá mú lẹ́nu nígbà tó nífẹ̀ẹ́ yẹn ọ̀rẹ́ ju rẹ̀ lẹ̀ òwò láwọ́ torí kò láwọ́jù asúnyà mọ́ ìwà rẹ̀ láìsí tẹ̀tọ́ lórí ẹ̀ tóbi wá padà rí ojú ọ̀nà láti fẹ́yàwó yẹn láti lọ sọ̀rọ̀ rẹ̀ ọwọ́ abẹ ẹ̀rí ìfẹ́ dáadáa nìyẹn bí bẹ́ẹ̀ kọ́ tí ò bá láǹfààní ẹ̀ á yí ọ̀gá rẹ̀ fún bẹ́ẹ̀ obì má di pé ìfẹ́ tó kó sí lẹ́bi ìfẹ́ tí ò wúlò yóò ka ìrojúmọ́ kan rẹ̀ níbi ojú ọ̀la ń pa nínú yóò sì padà kọjá làwọn ọmọ sùhánà kẹ́yìn náà lórí ìyá ẹni tí fẹ́ bí ebi wá sí ẹ̀mí ọ̀dọ́kùnrin kò nídìí kan máa lọ lò bẹ́ẹ̀ rẹ̀ yẹn láì sí bó ti tó àti bó ti yẹ àtẹ́dáàdì ti lo ẹni yẹn tọ́bájá ti kọ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ lọ́rẹ̀ bí ọ̀dà ló ń wọ́n gbogbo ọ̀nà tí àwọn yóò fi lẹ́nu ọmọ ọ̀fẹ́ yẹn dà àbáwọ̀ abúlẹ́sì àbáṣe ọdún ọlọ́run tẹ́lẹ̀ àìsàn wọn wọ́n lọ sí ọlọ́run sọlọ́lọ́run àrẹ̀sẹ́lá ọsọ ọlọ́run náà wípé lámù yóò lẹ́nu tàhà bẹ́yìn ní mílò nìkà ààrin kẹ̀kẹ́ tọ́tọ́tọ́ láàrin àwọn ẹni méjì tí ń fẹ́ra tí bá ní ìdí wọn bí wọ́n fẹ́ra wọn nílọ́kọ láyà kí wọ́n bí wọ́n bá kí ìranù ló kúkú mẹ́ ẹ̀rí ìdájọ́lá ọ̀hún náà lẹ́nu tó ṣe wípé ìfẹ́ rinlẹ̀ sí lẹ́nu òun lè rinlẹ̀ ní o ọ̀lágbára àti fẹ́yàwó lọ́nà pé rinlẹ̀ sí òun lẹ́nu yẹn ó súnmọ́ lé lọ́dọ̀ wọ́n ní àfáà fún ọ ọmọ wa bẹ́ẹ̀ lọ dúdú yọ kàwé náà ọdún mẹ́fà ni ó dùn lóòdù ìwọ́n tẹ̀ ní ọjọ́ orílẹ̀ òsì ìpọ̀jù náà ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ yọ máa di 41 nìyẹn àgbámà a dé nìyẹn ọwọ́ àgbà ìfẹ́ àgbàmà àmàbà lọ náà ni àbúrú ní ọ̀padà jáde mẹ́ ìfẹ́ kó sí yẹn lẹ́rù níyàn lágbára ti o lè má lówó wọ́n sì lè pọ̀ gẹ́gẹ́ bá ti sọ yẹn ó ń wà lọ ìjìnrán ńlọ sí wéréwéré tẹ̀lé pé sí ní fọ́tò obìnrin irúfẹ́ ìgbẹ̀yìn rẹ̀ dẹ̀ ní wàhíìmá ìparun ní ọ̀padà jẹ́ fún ìyàwó rẹ̀ ìyá omi lọ́wọ́ níbi ìdá rẹ̀. alẹ́ni sọ̀rọ̀wá àkàlà ń fún alẹ́ hàl nínú ẹ̀yìn sábàb ẹni tó bá nígbà àti fẹ́yàwó nínú yẹn ó ti ní àlùbá ọlágbára ìgbómìnrin lò ó ti ní ohun tí ọ̀lẹ́ fún fẹ́yàwó tí ọba ti lágbára báyìí fún àlẹ́ ìdí sọ́ọ̀ ọ̀tẹ̀rà ààwẹ̀ ni, nìyí òun náà máa máa dé bí aago rẹ̀ yẹn kù ní ọmọ àwọn aago rẹ̀ ní òní jẹ́ kífẹ́ kífẹ́ ara ọmọ àdáàlà ẹ̀yin bá bẹ̀là ẹ̀yin ẹlú sí ọlọ́run ọba nígbà táwa sọ pé ìfẹ́ bẹ nú ẹ̀sìn kọ́ba yẹn tó béèrè ti jáde ike ìjẹ́fẹ́ wá nú ẹ̀sìn bẹ́ẹ̀ olórí rẹ̀ náà ní ìfẹ́ ọlọ́run ọba ìníbi òṣìṣẹ́ ọlọ́run tọ̀lọ́ wọ́n lè jẹ́ pípín fi ọlọ́run ọba àdìgbò òjijì ọlọ́run tọmọ lọ́rùn tó lá mo la máa fi ṣáájú àwọn ìfẹ́ nǹkan mi sọ́fẹ̀ tó láti nífẹ̀ẹ́ bí owó bí ìyàwó bí ọmọ bí dúkìá tá a kà lẹ̀ nígbà táwa ti mọ̀ pé fẹ́ wa ìjọ́sùn òfẹ́ fẹ́ bí kálọ̀ wọ́n tọ́jú òfẹ́ tó pè ní ẹ̀yìn ìdòlè ọdún òfẹ́ ìpè 14 2 gbogbo ọjọ́ kẹrìnlá nù fẹ́bírì wọn làwọn ọdún tẹ̀ tó ìwé ìtẹ̀kísẹ̀ mi tó ìwé tí mùsùlùmí bá gbọ́ gẹ́ pẹ̀lú kí wọ́n máa sọ fún orò sẹ́ ìtẹ̀kísẹ̀ mi ìtẹ̀ tó ti fẹ́ mi ó kórìíra ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìtẹ̀ ẹ̀ńtẹ̀lẹ̀ ìtẹ̀ jákújákú ìgbà tó jẹ́ adarí ológun ní róòmù níjọ́ ní náà ti ń kọrin yóò ọwọ́ àti gbogbo àwọn sọ́jà lọ́wọ́ pé ẹnu gbọ́dọ̀ fẹ́yàwó nítorí pé ẹni lọ sọ fẹ́yàwó ìyàwó tẹ bá fẹ́ yàá di lọ́wọ́ láti jà fitafita ọgbẹ́ni kẹlọ́ ń pè ní falantáyà òun bẹ̀rẹ̀ sí ní lọ sí níta gbogbo ìdì fáwọn èèyàn lábẹ́lẹ̀ ní kọ̀rọ̀ fẹ́rí àkọ́kọ́ ní ń yapa aláṣẹ wọn tẹ́wọ̀n pé yóò tẹ̀ sínú ìlànà ẹlẹ́wàá kẹrin tó alákọjá lábẹ́ mọlọ pé kínní ẹ má ti báyìí káṣí ẹ láṣẹ tó parí òwúlò mẹtẹlẹ tó lọ ọyà pa aláṣẹ wọn. àkọ́kọ́ wọn ló ti nìyẹn ìyẹn bá ní ẹ̀wọ̀n ní ọkọ kalẹ̀ rẹ gbọwọ àtúndẹ wọn ọba sórí ní ìjà rẹ ọ̀sẹ̀ fún ọmọ àwọn ẹni tí wọ́n jọ wà lẹ́wọ̀n lóbìnrin ibà tún lò fẹ́ kọ̀kọ̀ pẹ̀lú ẹ ọwọ́ ẹni yìí fẹ́ láti rà sọ ibi ọ̀dà àbò tí wọn kò sí sí kọ̀ọ̀ká fún ọlọ́wọ́ òye papò ọjọ́ ni wọ́n yẹ pápó dẹ́rẹ́gbẹ́sẹ̀ kìsẹ̀ kí ẹ dáàmù kí ni wọ́n tọ́jú ẹ̀rọ wà nínú ilé ìjọ tí wọ́n yẹ pápó fún lọ́bọ̀ sí 14-2 14-2 ẹ̀lìmìlẹ́rì igba àti àádọ́rin ọdún sí àtàdé 2020 ìgbà uh, uh, yẹn ni ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n bá mú jọ́ ní pẹ̀tọ́ àyọ́jọ́jọ́ olólùfẹ́ báwọn máa sáyẹyẹ nìyẹn ìbádọ́lá yẹn ló ọlọ́run tọ́tọ́ tọ́lẹ̀ ká máa fi wá iye ẹran jẹrẹjẹ báyìí kọ̀tọ́kọ̀ àkọ́kọ́ náà lọ àwọn ọ̀sẹ̀ bọ́lú àwọn ará róòmù lẹ́yìn tó mùsùlùmí pé jíjà àdádálẹ̀ torí pé kò ní ìpínlẹ̀ nínú ẹ̀ ìkẹta ni pé ọdún yìí á lọ síbi tí ò bíṣà bí ha pẹ̀lú nǹkan tó fú yẹ́ tí ọ̀sán àǹfààní ara bí tó lọ ẹ̀yẹn ló tẹ̀ ọlọ́run táwọn ọlọ́run alọ́run ọ̀kan ní ọdún wa òun ní ìdún àtàwà lẹ́yìn náà ní ọdún yága àti ọdún léyà àwọn ọdún táwà nínú ẹ̀yìn ọ̀dọ́lá ẹ̀yẹn ló tẹ̀ ọlọ́run ọ̀la ẹ̀jẹ̀ ká sọ́ra fún àwọn ogun kẹtọ́jẹ́ lágbóró àwọn ọmọ yẹn ká nífẹ̀ẹ́ ní ká nífẹ̀ẹ́ òun náà ní Allah tabaraka wa ta'ala àti òṣìṣẹ́ ọlọ́pọ̀lọ́ wá sọ́lá tó ti fún lẹ́nu ní gbọ́dọ̀ orí gbogbo bẹ́ẹ̀ bí ìtọ́bá yàtọ̀ fáwọn méjèèjì àti ìtọ́bá نسأل الله تبارك وتعالى ونقول اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وترحمنا وإذا أردت فتنة قوم فتوفنا غير مفتونين ونسألك حبك وحب ما يحبك وحب كل عمل يقربنا إلى حبه أقموا الصلاة يرحمكم الله